báwo ni sọ̀láàtò lè fà á kì í ṣe wáyé. nínú tíra jàwáhùn lìmáà ní àtẹ̀jáde kìíní volume one page one thirty seven títí dé page one thirty eight àti nínú àtúntẹ̀ kìíní jawahiru limaani volume one page fifty eight ìjọ tìjàníyà wọ́n sọ pé ثم قال الشيخ أنها لم تكن من تأليف الذكر أي صلاة الفاتح لما أغلق ولكنه توجه إلى الله مدة طويلة أو يمنحه صلاة على النبي صلى الله عليه وسلم فيها ثواب جميع الصلوات وسير جميع الصلوات وطال طلبه مدة ثم أجاب دعوته فأتاه لملك بهذه الصلاة مكتوبة في صحيفة من النور ìjọ tìjàníyà sọ pé ṣéhù ahamada tìjàní sọ pé kìí ṣe ṣẹ́rẹ̀ bìkìrí lóhun sọ̀látò lè fà á tìrì lèmọ́ ògùnlékọ̀ ṣùgbọ́n ṣéhù bìkìrí ló àdúrà kọ àlọ́ fún ìgbà pípẹ́ pé kí Allah fún òun ní àsọ̀láàtù kan tí òun yóò máa ṣe fún ànábì tí àsọ̀láàtù náà yóò kó gbogbo ẹ̀san àsọ̀láàtù ayé sínú digbí tí àsọ̀láàtù náà yóò sì jẹ́ àṣírí gbogbo àsọ̀láàtù ayé ọ̀tọ̀rọ̀ èyí yìí fún ìgbà pípẹ́ lẹ́yìn náà àlọ́run dá ìkìrí lóòrùn ìbéèrè rẹ̀ ni màláìkà jìbìrìlù bá sọ sọ̀látùn fáájì yìí kalẹ̀ fún un ìwé ìmọ́lẹ̀ kan ni wọ́n kọ sọ̀látùn fáájì sí láti inú sánà bí sọ̀látùn fáájì ṣe wáyé nìyẹn ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà ǹjẹ́ ìjọ tìjàníyà fi àyè gba ẹnikẹ́ni láti ka sọ̀làtún lè fàátì láì ní àdìsọ́kàn sí bí ó ṣe wáyé ìyẹn ni pé láì gbà pé Allah ló sọ sọ̀làtún lè fàátì kalẹ̀ tàbí pé nínú ọ̀rọ̀ Allah ni sọ̀làtún lè fàátì wà nínú ṣẹ́ríwù jàwáhìrù ìmáàní àtẹ̀jáde kìíní volume two page one thirty nine nínú kìtáàbù rìmá àtúntẹ̀ kìíní volume two page four seven seven ìjọ tìjàníyà sọ pé ṣéèrù ahamada tìjàní sọ pé wàsáníhà àmìyà àtàkìdà annaha ay salata lifatihi lima ogulikọ min kalamillahi ta'ala. túmọ̀ ìjọ tìjàníyà sọ pé ṣéèrù ahamada tìjàní sọ pé májẹ̀mú kejì nínú májẹ̀mú mẹ́wàá fún kíka sọ̀látòlù fàátì ni pé níní. àdìsọ́kàn pé lára ọ̀rọ̀ Ọlọ́run ni Sọ̀látùl Fáàtì. ìdájọ́ Islam lórí rẹ̀ ìwásáyé Sọ̀látùl Fáàtì ti fi hàn kedere pé irọ́ ni wọ́n fi pa mọ́ Allah subhanahu wa ta'ala nítorí pé Allah kò ní sọ síra kankan kalẹ̀ mọ́ fún ẹnikẹ́ni lẹ́yìn ikú ànábì wa sallallahu alayhi wa sallam nítorí pé ànábì ní òpin àwọn ànábì ànábì wa ní òpin àwọn ànábì òun ní òpin àwọn tí Allah yóò sọ síra kalẹ̀ fún ṣebí gbogbo wa ni a mọ̀ pé ànábì ni kọ́ sámà nàbì yìí òpin àwọn ànábì. ìṣẹ̀lẹ̀ káwọn lè ṣẹlẹ̀ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam tí ìṣẹ̀lẹ̀ náà ti jẹ́ kó di mímọ̀ fún wa pé wáhàyí ìmísí sánà kan kò tó ní wáyé mọ́ fún ẹnikẹ́ni lẹ́yìn ikú ànábì wa sallallahu alayhi wa sallam. ìṣẹ̀lẹ̀ náà ó wà nínú sọ̀híhù muslim hadisi anas radiyallahu anhu hadis namba six four seven two baabu fọ́dìlé umme ayman. رضي الله عنها حديث إمامه قال أبو بكر رضي الله عنه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم لعمر انطلق بنا إلى أم أيمن نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها فلما انتهينا إليها بكت فقال لها ما يبكيك ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم فقالت ما أبكي ألا أكون أعلم أن ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم ولكن أبكي أن الوحي قد انقطع من السماء فحيجتهما ala libukai faja'ala yabkiyani ma'aha ìtumọ̀ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam Abubakar sọ fún Umar radiyallahu anhuma pé jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ ìyá Ayman radiyallahu anha jẹ́ kí á lọ bẹ̀ẹ́ wò gẹ́gẹ́ bí ànẹ́bí ṣe máa ń bẹ̀ẹ́ wò ìyẹn nígbà tí ó wà láyé. àmọ́ nígbà tí a dé ọ̀dọ̀ rẹ̀ ìyẹn ọ̀dọ̀ ìyá Ayman ó bú sẹ́kún gbàgàdà. àwọn méjèèjì ìyẹn Abubakar Siddiq àti Umar ọmọ Khattab yóò sì sọ fún un pé kí ni ó ń pa ọ́ lẹ́kún. ohun tí ń bẹ ní ọ̀dọ̀ àlọ́hùn ó lóore jùlọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam. ìyá yìí ìyẹn ìyá Ayman ó sọ pé èmi kò sunkún fún wípé èmi kò mà pé ohun tí ń bẹ ní ọ̀dọ̀ Allah ó lóore jùlọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam. ìyẹn ni pé èmi náà mọ̀ pé ohun tí ń bẹ ní ọ̀dọ̀ Allah ní ọ̀run ó lóore jùlọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n mò ń sunkún nítorí pé dájúdájú ìmísí tí ń wá sáyé láti sánmà ó ti dúró nípasẹ̀ ikú ànábì sallallahu alayhi wa sallam. nígbà náà ó gba àwọn méjèèjì lẹ́kùn àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí í sunkún pẹ̀lú rẹ̀ nítorí náà ẹnikẹ́ni tí ó bá tó sọ pé Allah sọ sàlátò lè fàátì kalẹ̀ tàbí Allah sọ gbólóhùn mìíràn kalẹ̀ fún ẹnikẹ́ni lẹ́yìn ikú ànábì onítọ̀hún ti pa irọ́ funfun báláwo mọ́ Allah subuhánahu wa ta'ala. Allah sì sọ nípa àwọn tí wọ́n bá ń pa irọ́ mọ́ ọ. pé wọn kò ní í ṣoríire ní ọ̀run. nínú súra Yunus Quran ten aya sixty nine àti aya seventy Allah subhanahu wa ta'ala ó sọ pé kúlí. إن الذين يفترون على الله الكذب لا يفلحون sọ pé dájúdájú àwọn tí ń dá àdápa irọ́ máa lọ́rùn wọn kò ní í jèrè mọ̀tá ń fi dúníyà súnmọ́ ìlànà مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون ìgbádùn gbé tí ó lè wà fún wọn nílé ayé rí lẹ́yìn náà ọ̀dọ̀ wa ni àbọ̀ wọn lẹ́yìn náà a ó fún wọn ní ìyà líle tọ́wò nítorí pé wọ́n ń ṣàìgbàgbọ́.